kankan ju wípé kó ṣáà máa wò wá lọ pé tò tán bá ti ṣe báyìí ajẹ́pẹ́ sìn ni tán bá ti ṣe báyìí ajẹ́pẹ́ sìn ni so ó wá dọwọ́ èmi àtẹ̀yìn ká mọ ohun tá à ń ṣe táwọn yóò máa padà pè lẹ́sìn torí pé gbogbo àyè náà la ṣe kíni làwọn èèyàn ń sọ láàyè wa ní ọ̀kọ̀ọ̀kan wa so ìmọ̀ yìí ìmọ̀ tẹ̀sìn ìmọ̀ táyé kò sílẹ̀ tọ́lọ́wọ́n balẹ̀ kí lóò dá sí mbẹ̀ èyí tó jẹ́ tẹ̀sìn òun ni tó pàtàkì tí a kàn fi bára wa sọ̀rọ̀ díẹ̀ ká tó wọnú ọ̀rọ̀ dùá tí a ń bá lọ tẹ́lẹ̀. gbogbo àwọn ànábì ọlọ́run àbí ká sọ pé nínú wọn wà tọ́lọ́wọ́n balẹ̀ kí lájẹ́ ká mọ̀ wípé lẹ́yìn tóun fún wọn nímọ̀ ṣẹ̀ríà òun sì padà tún fún wọn ní ìmọ̀ tayé náà torí wípé kò sẹ́ni tí ò ní ní ìdí ìmọ̀ tayé ṣe báyé náà la wà a lè gbọ́dọ̀ mẹ́ẹ̀ so ohun tá a fi ṣẹ̀mí láyé ọlọ́run balẹ̀kẹ́lá nínú àánú rẹ̀ ó tún fi fún wa ní tí mọ̀ ni àti ohun tá a máa lò gbogbo ẹ̀ lọ́lọ́run balẹ̀kẹ́lá fi jíǹkí wa nàbí ilá ibrahim aleyhi salatu wassalam gbà tọ́lọ́run balẹ̀kẹ́lá sọ̀rọ̀ rẹ̀ ó ní wa idh yarfa'u ibrahim albayta wa idh yarfa'u ibrahim wa ismail albayta qala rabbana taqabbal وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ọlọ́run ọba lẹ́kẹ́lẹ́ nígbà tí ibrahim àti ọmọ rẹ̀ ismail tí wọ́n mọ ilé náà tán wọ́n ní ọlọ́run ọba wa ò sì gbà lọ́wọ́ wa bọ́lọ́run ṣe fún ibrahim ní ìmọ̀ ṣẹ̀ríà náà ló fún nímọ̀ pé ká mọ ilé kọ́ so ká fi mọ̀ wípé kò sí eléyìí tí islam náà ò dá sí níbi àwọn ọ̀rọ̀ ìmọ̀ yìí ṣé táyé ni islam dá sí bẹ́ẹ̀ náà ni nàbí láì Nuh ìgbà tọ́lọ́wọ́n balẹ̀ kẹlá ń sọ tó ní fa awhayna ilayhi anisna ilfulka bi ayunina pé a mí sí wípé kó kan ọkọ̀ ojú omi náà torí pé ìdájọ́ àwọn ọlọ́wọ́n balẹ̀ kẹlá ń bọ̀ wá tó bá lè ṣẹlẹ̀ tán nǹkan yìí nílò so bó ṣe fún nàbílá Nuh ní ṣẹ̀ríà bó ṣe fún lẹ́sìn òun náà ló fún nímọ̀ èyí tó ní ìwúlò sí ìmọ̀ carpentry àbí nàbílá Dawud tọ́lọ̀wọ̀n balẹ̀kẹ́lá sọ wípé walaqad atayna Dawuda minna fadla ya jibalu awwi bi ma'ahu wa at-tayr wa alanna lahu hadid ọlọ́run balẹ̀kẹ́lá ní Dawud apọ́nlé apàṣẹ fún àpáta àti àwọn ẹyẹ kí wọ́n máa yin lọ́hùn gẹ́gẹ́ bí Dawuda ṣe yin lọ́hùn kán yin lọ́hùn pẹ̀lú rẹ̀ ọlọ́run wá ní wa alanna lahul hadid arọ irin fún Dawuda ìyẹn ni ó pé nàbílẹ̀ Dawud nínú nǹkan tó tún mọ̀ ẹ́ ṣe yàtọ̀ sí ẹ̀sìn ọlọ́run ọba àlekèọ́lá tó jẹ́ táyé òun ni wípé ó bá ti fìrín lo bá ti fìrín ṣe nǹkan tó pọ̀ láti fi irin láti fi ṣe nǹkan tó wúlò fún yàn lọ́nà tó pọ̀ so eléyìí ó ń jẹ́ kó yẹ wá wípé ẹ̀sìn ọlọ́run ìmọ̀ tẹ̀sìn àti ìmọ̀ táyé ọlọ́run ọba àlekèrèlá òun náà ló fi kẹ́ wa nínú ìmọ̀ taiwan ó wà nínú ẹ̀ tí wọn ò fẹ́ ká dé díẹ̀ àwọn èèyàn máa kọ ṣùgbọ́n ṣẹ̀ríà ò fẹ́ ká débẹ̀ bí irú ìmọ̀ wo ìmọ̀ sí idán ó wà nínú àwọn èèyàn tó ń mọ̀lé ni tí wọ́n sì ń ṣe ṣùgbọ́n ìmọ̀ yìí ìmọ̀ kúfùrù ni ìmọ̀ tí ó ṣe kíni tí ó gbé ọkọ ní islam ọ̀pọ̀lọpátá ni islam ò fẹ́ ká dé di irú ìmọ̀ bẹ́ẹ̀ islam ò fẹ́ ká dé di irú ìmọ̀ bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́n ba alikẹ́lá ló fi ń fún àwọn yahudi lésì nígbà tí wọ́n lọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ bọ̀ wá nípa nabi ilayi suleiman sáà mọ̀ pé ọlọ́wọ́n ba alikẹ́lá kẹ́ ó ń kọ̀ǹtró àwọn àlùjànnú ó ń kọ̀ǹtró oríṣiríṣi nǹkan atẹ́gùn gbogbo ẹ̀ nígbà tí ẹ̀ wá nì lẹ́yìn tó ti lọ àwọn ìrújú kan ṣẹlẹ̀ tí wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nípa rẹ̀ àwọn yahudi wá gbé ọ̀rọ̀ yìí wá síwájú anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wá sọ ayà kalẹ̀ ó fi kíyà rẹ̀ ó ní wattaba'u ma tatlu shayatin ala mulki suleiman وما كفر سليمان ولكن الشياطين كفروا so àwọn claim wípé Suleiman ń lo idán náà ló fi ń rí àwọn kan yẹn control bọ́ọ̀lù wa ní rárá o kò rí bẹ́ẹ̀ Suleiman ò ṣe kíni kìí ṣòpò idán kò sì lo síhìrù but ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ yẹn Ọlọ́run ní walakinna shayatina kafaru wa ma Suleiman pé Suleiman ò ṣe kèfèrí a jẹ́ pé ìmọ̀ kéèyàn máa ṣe idán kúfùrù ni so Islam ò fẹ́ ká dédìí irú àwọn ọmọ bẹ́ẹ̀ so ìmọ̀ pọ̀ ìmọ̀ tẹ̀sìn ìmọ̀ táyé ṣùgbọ́n níbi ìmọ̀ táwọn èèyàn ń lò láyé ẹ má jẹ́ a bá wọn débi idán ó ṣe ìwọ̀ fún olùgbàgbọ́ òdodo tábà wá ń sọ̀rọ̀ ìmọ̀ toró pàtàkì gẹ́gẹ́ bá a ṣe sọ pé gbogbo wa bó tilẹ̀ wọ̀n kó kéré mọ́ gbogbo ohun tá a bá ń ṣe ká nímọ̀ ń pa rẹ̀ torí pé a padà fẹ́ ṣàlàyé fáwọn ọmọ tiwa a padà fẹ́ ṣàlàyé fáwọn mọ̀lẹ́bí wa a padà fẹ́ ṣàlàyé fún àwọn alábàágbé wa ká nímọ̀ ń pa ń tà ń ṣe ó pàtàkì. ìbò wa ni source tí a ti máa mú ìmọ̀ ẹ̀sìn wa tí nǹkan òfin ní dàrú sọ́ọ̀sì wo láti máa mú ìmọ̀ àkọ́kọ́ sọ́ọ̀sì láti mú ìmọ̀ ẹ̀sìn wa òun náà ni Qur'an inú al-Qur'an òun náà ni sọ́ọ̀sì àkọ́kọ́ kí ló dé ṣebí nítorí pa a ní ọlọ́run la fẹ́ sìn ọ̀ràn èèyàn ní ká ṣe kí ni káwo ń tọ́lọ́run balẹ̀ kí aláfẹ́ ká fi sìn ń láti wá rí ṣebí náà ọ̀rọ̀ rẹ̀ náà ni ọlọ́wọ́n bá lè kẹ́lá ní fàlá uqsimu bima tubsirun ọlọ́wọ́n bá lè kẹ́lá sọ pé mo fi ohun tẹ́ ń fojú rí mo fi búra wa ma la tubsirun èyí tẹ́ fojú rí náà mo fi búra wa ma huwa bi qawli sha'ir innahu la qawlu rasulin karim ṣe rí ànábì tààrà sí alápọ̀nlé ànábì ni alápọ̀nlé òjíṣẹ́ ni wa ma huwa bi qawli kahin ṣé wá rọ̀rọ̀ tá a fi ran kìí sọ̀rọ̀ olórin ànábì ò kìí ṣakọrin tábà pé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀fẹ̀ ni kìí ṣakọrin o wa ma huwa bi qawli kahin ànábì ò dẹ̀ kìí ṣòpìdán kìí ṣalábìgbà. tanzilun min rabbil alamin ọlọ́run ni ohun tá a sọ̀kalẹ̀ fánàbí látọ̀dọ̀ àwọn ọlọ́run ni yóò máa ṣàwọn èèyàn káyéfì tóòtọ́ pé ẹni yóò lè kọ nǹkan tó bá kọ kalẹ̀ kò lè kà á báwo ni alukurani ti wá dọ́wọ́ ẹ̀ yóò máa ṣe wọn káyéfì tóòtọ́ ṣùgbọ́n lọ́run ṣàlàyé fún wọn pé rárá kì í ṣakọni kò dẹ̀ kì í ṣòpìdán tanzilun min rabbil alamin ọlọ́run ló dìídì sọ kalẹ̀ níbo ló wá sọ kalẹ̀ sí ó sọ kalẹ̀ sí ọkàn anabi sallallahu alayhi wa sallam ó sọ kalẹ̀ sọ́kàn rẹ̀ òun náà ló fi ń rí ìkà fún wa orí ọkàn rẹ̀ lọ́wọ́ balẹ̀kẹ́ lásọ kalẹ̀ sí ó wá ń ka jáde gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé lénìí ẹni tí ò gbọ́ lárúbáwá tí ò mọ̀ lárúbáwá kà rárá ó lè kọ́ quran tí ó sì máa kà á ó lè kọ́ quran kò mọ̀ lárúbáwá o tẹ́ bá ṣe pé ó yá ka kínní kò lè ka wọ́n tí ó máa ka alukur'an kí ló fà torí bọ́lọ̀ ṣe ṣe ní ọ̀run ni wọ́n pè é sí lẹ́nu wọ́n pè é sí létí yóò sì ha bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ alukur'an ní fún nabi sallallahu alayhi wa sallam kò mọ́kà kò mọ́kà sọ alukur'an yìí wá sí ni láti ìgbà tó ti sọ kalẹ̀ dì sín ọwọ́ ìbàjẹ́ kankan ò sí kíni kò bá inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run balẹ̀kẹ́lá ni àwa la sọ ìṣítí náà kalẹ̀ àwa náà láti máa ṣọ́ ọlọ́run balẹ̀kẹ́lá sì ń ṣọ́ alukur'an títí dè ní alukur'an ò ní edition kò ní versions ẹ̀yẹ kan yẹn náà ni ọlọ́run balẹ̀kẹ́lá ọlọ́run balẹ̀kẹ́lá sì challenge àwọn èèyàn àwọn tó ní èdè lánàá ọlọ́run challenge wọn ó challenge wọn pé tó ẹ mú àyà kan ṣo tó jọ tàlùkùránì wá láàyè bòmíì ó challenge wọn ẹ mú súrà kan wá àwọn tí wọ́n ní èdè ní ẹ o tó ṣe pé èdè wọn ni Ọlọ́run challenge wọn wọn ò rí ṣe kàkà kan ṣe yẹn wọ́n gbógun ti anabi ní sallallahu alayhi wa sallam láti fi show wípé wọ́n ti accept defeat challenge tọ́lọ́run throw sí wọn ṣebí tán máa lè ṣe láti disprove ànábì pé kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ṣèwọ́ yẹ káwọn náà múrẹ̀ wá ni wọn ò wá rí i ṣe ló bí ìjà òun ló bí ogun wọn ti accept pé nǹkan yẹn ò possible èyí tí wọn fi wá gbà tí wọn gbà fọlọ́run balẹ̀kẹ́lá ìjà ni wọ́n ṣe gíni nágbèkọ ànábì sallallahu alayhi wa so sọ́ọ̀sì wa sọ́ọ̀sì ìmọ̀ ẹ̀sìn wa alukur'an ó jẹ́ àkọ́kọ́ sọ́ọ̀sì ẹlẹ́ẹ̀kejì òun náà ni sunna nabi sallallahu alayhi wa sallam hadith ọlọ́wọ́ balikẹ́lá ni bilbayinati wa zubur وأنزلنا عليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتذكرون ọlọ́run ọba alẹ́kẹ́lá ní aṣọ zikiru náà kalẹ̀ fún ìrẹ muhammad sallallahu alaihi wasallam litubayyina linnas máa nuzila ilayhim kó o lè bá a máa ṣàlàyé ohun tá a sọ kalẹ̀ fáwọn èèyàn ṣàlàyé rẹ̀ fún wọn ẹjẹ́ á tún àyà yìí gbọ́ ọlọ́run ni a sọ zikr kalẹ̀ fún ẹ kí ni zikru náà alukur'an òun la sọ kalẹ̀ fún anabi ọlọ́run wa ni kó lè bá a máa ṣàlàyé alukur'an yẹn fún àwọn èèyàn so a jẹ́ wípé alukur'an ní àlàyé alukur'an ó ní àlàyé àlàyé rẹ̀ sì ní ọ̀rọ̀ ànábì ni ó jẹ́ sallallahu alayhi wa sallam tó bá wá jẹ́ ọ̀rọ̀ ànábì àtú expect ká bá nínú Qur'an mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé a sọ pé Qur'an kalamullah ọ̀rọ̀ tọ́lọ́hun ni so àlàyé al-Qur'an ò tún wọ́lọ̀ wá nínú tí ọlọ́run balẹ̀ gẹ́lá ń sọ yìí àbá nínú hadithi láti bá àlàyé rẹ̀ inú hadith láti bá so àwọn tí wọ́n ń tako hadith wípé alukurani nìkan alukurani nìkan ṣírò àyà yìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ ọlọ́run ni a sọ alukurani kalẹ̀ fún ẹ kó lè bá máa ṣàlàyé ohun tá a sọ kalẹ̀ fáwọn èèyàn tí alukurani yẹn náà la sọ kalẹ̀ fáwọn èèyàn ìwọ ló wàá ṣàlàyé rẹ̀ fún ọ àwọn tó bá ta kókó ń bẹ tí ò yé wọn ìwọ ló ṣàlàyé rẹ̀ ìwọ ló tu fún wọn fápèjúwe gbàtọ́lọ́wọ́n balikẹ́lá ń sọ̀rọ̀ ogún tó ń sọ̀rọ̀ ogún ọlọ́wọ́n balikẹ́lá ó pín nǹkan rẹ̀ fúnra rẹ̀ ó ní báyìí lẹ́pin fọkùnrin báyìí lẹ́pin fóbìnrin àwọn tí ó jẹ́nu ogún rẹ̀ àwọn tí ó jẹ́nu ogún rẹ̀ gbàtọ́lọ́wọ́n wá ń sọ̀rọ̀ yìí níparí ọ̀rọ̀ rẹ̀ yóò máa sọ pé mi bá di wasiyatin yusi biha aw dayn lẹ́yìn tẹ́ ẹ bá ti mú wàsíyà kó mbẹ́ tẹ́ sì ti yọ gbèsè kó mbẹ́ lẹ́ẹ̀tọ́ ṣe kíni lẹ́ẹ̀tọ́ pín nǹkan yìí téèyàn kan bá wá sọ wípé wàsíyà tòun gbogbo ohun tóun ní lòun fẹ́ fi ṣe wàsíyà èèyàn kan nísìn ó kọ wíìlì rẹ̀ kalẹ̀ pé tọ̀ tóun bá kú o gbogbo ohun tóun ní pátápátá òun gun èèyàn kan tí èè ṣe mọ̀lẹ́bí rẹ̀ tó lè kan kù fún àwọn tí wọ́n lè jogún téèyàn kan bá kọ sínú wíìlì rẹ̀ bẹ́ẹ̀ bó o láṣẹ takọ ẹnìyẹn torí pé Ọlọ́run ní mi bá di wasiyati yusibiha òde lẹ́yìn tá a bá ti yọ wíìlì tán tá a sì ti yọ gbèsè tán ní tó bá wá kù òun la fẹ́ pín lógún so ẹni wá sọ pé wíìlì tòun òun wíìlì gbogbo tóun bá ní tóun bá ti kú òun wíìlì everything fún àwọn outsider báwo la ṣe fẹ́ challenge ẹnìyẹn so àdìsí la fi padà mọ̀ ó pé rárá wàsíyà yẹn ó ní gbèdéke ó ní limit ohun tá a wíìlì nínú property wa fáwọn èèyàn ó gbọ́dọ̀ ní limit so inú hadith láti rí ìgbà tí Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu tó ń ṣàárẹ̀ ó lára bí visit òun lásìkò yẹn òun wá sọ fún ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ó ti rí mi báyìí o àárẹ̀ tó ń ṣe mí mi ìsìléyàn kankan tó lè jogún mi àyàfi ọmọbìnrin ẹyẹ kan so ó ní àfàtàsọ́dẹ̀kọ̀ bíi thuluthi ìmáàlì sáàdì wa béèrè pé ṣé kóun mú ìdá méjì nínú ìdá mẹ́ta dúkìá òun kóun fi tọrẹ fáwọn mùsùlùmí anábìnrin la má ṣe bẹ́ẹ̀ ó ní òkè àṣẹtùrù ọ̀dà tó ń bá pín sí méjì àkọ́kọ́ ó ní kóun pín sí mẹ́ta kóun wá mú ìpín méjì nínú mẹ́ta kóun fi tọrẹ ìpín kan so nínú mẹ́ta ni kóun fi kalẹ̀ fún ọmọ yìí Ànábì má ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó wá ní àṣẹtùrù ọ̀dà kóun pín sí méjì áàfù fún àwọn aráàta áàfù fọmọ yìí Ànábì ní má ṣe bẹ́ẹ̀ ó ní ó wá ní àfúlùfù tó ń bá wá ṣe ní ìdá kan nu mẹ́ta tóun fi ìdá méjì nu mẹ́ta fún ọmọ yẹn ìdá kan nu mẹ́ta òun wá fi ṣe sàrà anabi wa sọ wípé sallallahu alaihi wasallam ó ní athuluthu athuluthu athuluthu kathir ó ní ìdá kan nu mẹ́ta ìdá kan nu mẹ́ta ìdá kan nu mẹ́ta pọ̀ ìbẹ̀rẹ̀ anabi dákẹ́ sallallahu alaihi tó àwọn afọ àwọn amúdájọ́ ń bẹ̀ wípé a jẹ́ wípé ohun téèyàn ó bá gun àwọn èèyàn nu dúkìá èèyàn lásọ tẹ́lẹ̀ téèyàn ó sọ kalẹ̀ pé tó dúkìá mi o ti má kú o ẹ fún alágbájá nìkan báyìí kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ lé ní one third tó bá dín ní one third yẹn òun ló dáa jù because anabi sọ pé one third yẹn náà sì pọ̀ so inú hadith láti rí yẹn gbọ̀ngbà tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní ẹ yọ wá sí yá ẹ gbèsè kẹ́ tó so kò sí ohun tá a lè ṣe ká sọ pé alukurani nìkan alukurani no tá a bá ń sọ̀rọ̀ islam a máa sọ̀rọ̀ quran sunna ni a sọ̀rọ̀ quran a dẹ̀ sọ̀rọ̀ hadith a aramori bọ́ mbẹ́ torí pé anabi ló wá ṣàlàyé ẹ̀sìn sallallahu alayhi so ọlọ́run dẹ̀ kẹ́ wa púpọ̀ àwọn àfa àwọn pé oríṣiríṣi àwọn tí wọ́n mójútó alukurani wa àwọn tí wọ́n sì mójútó súnà ànábì náà wà àwọn tí wọ́n sì mójútó àwọn aspect míì inú ẹ̀sìn wa náà wà so oníkálukú ló ní fíìdì wọn tí wọ́n dẹ̀ ń gbìyànjú ńbẹ̀ tó ń dẹ̀ ṣe dáadáa ńbẹ̀ wọ́n dẹ̀ dáàbò bò ẹ̀sìn ńbẹ̀ so ká má dá wa láàmú káwọn yẹn má ti ìrújú bọnú ẹ̀sìn fún wa so sọ́ọ̀sì ẹ̀sìn wa Quran sunna sọ́ọ̀sì kẹta òun náà ni ìjìmáà ìjìmáà ohun tẹnu kò lé lórí lẹ́yìn ìgbà tí anabi ti lọ tán sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ tó ṣe wípé ọ̀rọ̀ alukurani yé wọn dáadáa kí ni tọ́lọ̀ wọn balẹ̀kẹ́lá gbàlérò ó yé wọn kí ni anabi gbàlérò ó yé wọn kí ni sẹ̀ríà fẹ́ achieve gbogbo àwọn nǹkan yé wọn dáadáa ihun tẹ́nu wọn bá wá kò lé lórí lára sọ́ọ̀sì tá a máa rẹ́fẹ́rẹ́nsì ni pé tá bá fẹ́ mú ìmọ̀ ẹ̀sìn lára sọ́ọ̀sì tá a padà sí òun náà ni ìjìmá òun ni ìjìmá kí ló dé tá a fi gba eléyìí tọkàn wa fi balẹ̀ lórí ni wípé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ó ní la yajtami'u ummati ala dalal ó ní umma tòun ìsìláàmù yìí wọn ò ní fẹnu kò lórí nǹkan kan kí nǹkan yẹn wá jáburú ó ní kò ní ṣẹlẹ̀ so eléyìí ló fi wá lọ́kànbalẹ̀ pé ìjìmáàù ohun tẹnu wá kò lé lórí tí ẹnu àwọn onímọ̀ tó bá kò lé lórí ní àsìkò kan sásìkò kan nǹkan yóò máa jẹ́ ọkàn ó balẹ̀ lé lórí. nígbà míì sì ni ó lè jẹ́ wípé ọ̀rọ̀ sàábé kan òun la padà fi rí ojútùú sí àwọn nǹkan míì tó bá tó bá rújú nú ẹ̀sìn nígbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kò mí nìwú kó bí a lè fi ọ̀rọ̀ sàábé kan a lè fi ṣe ìtọ́nisọ́nà níbi ẹ̀sìn wa yìí ó possible dáadáa but alukur'an sunna wa ijima àwọn sọ́ọ̀sì mẹ́ta yìí ìkànnà tó wá wà kìyàs kìyàsù ni wípé ká nǹkan wé nǹkan. nǹkan yìí ó ti rin lẹ́nu ẹ̀sìn àti mọ̀dájú ẹ̀ eléyìí wá délẹ̀ kò ṣẹlẹ̀ rí àmọ́ ti tẹ́lẹ̀ àwa ń wá ìdájọ́ rẹ̀ awonu Qur'an ààrẹ rí awonu hadith ààrẹ rí awo ntẹnu àwọn àfọ àkóso àárín kankan àwọn àpadà pẹ̀tọ̀ ìntàwọn yìí kí ló jọ nínú àwọn nǹkan tó ti rinlẹ̀ tẹ́lẹ̀ tá a mọ̀. á wàá fi wéra wọn ìdájọ́ èyí tó rinlẹ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ yẹn náà lápadà wá lò fún eléyìí náà so eléyìí náà wà ṣùgbọ́n òun gbára lé Quran sunna àti àwọn sọ́ọ̀sì mẹ́ta yòókù ni àpèjúwe irú ẹ̀ òun ni ohun tí àwọn àfáà máa ń sọ nípa ọ̀rọ̀ sẹmọ issue infertility tó wà níta rẹpẹtẹ nínú àwọn issues nínú ọ̀nà táwọn èèyàn ń gbà fẹ́ resolve ẹ̀ òun ni wípé bí ká mú ẹyin obìnrin ká mú sperm ọkùnrin kán gbé lọ sí lab kán ṣe mọ́ ti máa ṣe kán wá dá padà sínú obìnrin yẹn so ó lè jẹ́ tọkọ ẹ̀ náà mú wọ́n wá mú ẹyin tìyàwó wọ́n mú sperm ọkọ wọ́n ṣe wọ́n ti máa ṣe wọ́n dá padà sínú wọ́ǹbù ìyàwó bóyá nǹkan kan wà tó ń kọ ní kí sperm yẹn lọ sí kíni kó lọ fertilize tó bá lọ directly in another case wọ́n á mú sperm ọkùnrin wọ́n á mú ẹ́ẹ̀gì obìnrin míì tó ti yé wọ́n wá mix rẹ̀ pọ̀ wọ́n wá gbé sínú obìnrin míì so for example ṣe wọ́n mú sperm ọkọ wọ́n wá lọ mú ẹ́ẹ̀gì obìnrin mi tí èkì ṣe ìyàwó ọkùnrin yẹn wọ́n wá mix ẹ̀ pọ̀ bóyá wọ́n fìlì wípé ẹ́ẹ̀gì tóbìnrin yẹn òun ò ní kò àfátàlì tó wọ́n wá ṣẹ̀ wá gbé sínú ti ìyàwó ẹni tó mú sperm rẹ̀ àbí wọ́n mú sperm ọkùnrin míì wọ́n wá lọ gbé sínú obìnrin tí ò ṣe ìyàwó rẹ̀ gbogbo àwọn nǹkan yìí ṣẹlẹ̀ bọ̀ kì í ṣe àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ṣé a wá lọ sínú Quran a rí ìdájọ́ kan lórí ẹ̀ ṣá lọ sínú súnà a rí ìdájọ́ kan lórí ẹ̀ so àwọn àáfàá padà ṣe istimbat ni látara ohun tó exist nínú ẹ̀ òun ni ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ pé wa ma ja'ala adiyaakum abnaakum dhalika qawlukum ọlọ́run ọba alékẹ́lá sọ wípé àwọn ọmọ adopt wọn kì í sọmọ yín ẹ má claim wọn nínú àyà mi ọlọ́run ní ud'uhum bi huwa aqsatu inda ẹ pè wọn pẹ̀lú òkú àwọn bàbá wọn eléyìí ni déédéé lọ́dọ̀ ọlọ́run so téèyàn bá adopt ọmọ téèyàn mọ òkò bàbá rẹ̀ bàbá rẹ̀ ó máa fi pè é nítorí pé adopt ẹ̀ kẹ́ wá fún lóko kí nìyẹn tọ́ka sí islam ò fẹ́ kí ká ṣì bàbá mọ̀ yàtọ̀ ká ṣì ìyá mọ̀ yàtọ̀ wọn ò fẹ́ kí ṣe paternity láàpè àbí maternity paternity maternity wọn ò fẹ́ kó rú kó rú pọ̀ ó ké nísìn ọkùnrin tẹ mú àtọ̀ rẹ̀ nísìn ẹ mú àtọ̀ ọkùnrin kan ẹ wá mú ẹ̀gì ìyàwó ẹ̀ ẹ gbé lọ sí lab wọ́n mix ẹ̀ pọ̀ wọ́n wá lọ gbé sínú obìnrin míì obìnrin yẹn wàá ru oyún yẹn fún oṣù mẹ́sàn-án tó bá bí ta nìyá ta làwọn àpè níyà tó bá wá bí tán wọ́n ní kó gbé padà fún ẹni tó lẹ́yìn tàwa nìyá gangan báyìí nísìn ìsáàmù fẹ́ kí nǹkan yẹn ó dojúrú so àwọn àfáà wo ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tọ́lọ́wọ́n balẹ̀ kẹrẹ́ ní àwọn tá a adopt kan ẹ̀ lè change ó kọ wọn so Islam ò fẹ́ kí nǹkan yẹn dojúrú náà wọ́n á gbé ìdájọ́ lé nǹkan yẹn pé èyí tó wà halal nínú àwọn nǹkan yìí òun ni àtọ ọkọ àtẹ̀yìn ìyàwó rẹ̀ tá a kò pọ̀ tá a wá dá padà sínú ìyàwó ìyẹn ló wà halal yàtọ̀ síyẹn haramu ni kádẹ̀ fi lè mọ̀ pé islam òun lẹ̀sìn tó fọkànbalẹ̀ kéèsì kan wà tó ṣẹlẹ̀ ní Europe ọmọkùnrin kan ó máa ń donate sperm sperm tó wá donate ọmọ tó ti jáde lára sperm yẹn ó lé ní three hundred ọmọ tó ti jáde lára sperm tó ń donate ó lé ní three hundred òun tó donate pen kò mọ ibi táwọn ọmọ yẹn locate sí àwọn tó donate pen fún àwọn náà lọ́kọ tiwọn wọn á gbé sperm ọkùnrin ọlọ́kùnrin sínú obìnrin olóbìnrin ó wá bí fún ọkùnrin míì àwọn ọmọ yẹn wá ní wọn wà láwùjọ àwọn ọmọ yẹn ó dàgbà wọn ò ní mọ̀ pé ọmọ bàbá kan làwọn wọn lè pàdé ara wọn ní skul wọn lè pàdé ara wọn lẹ́nìwẹ̀ẹ́ àwọn ò tún fẹ́ ra wọn òun tó donate sperm náà òun náà lè pàdé kan nu wọn sáwọn ò mọ àìdá kò sí kò sí tó kàn wọn pẹ̀lú àwọn máa ń ṣe boyfriend girlfriend àbí nǹkan tó máa ń pè káàkiri ó tún lè rí kan nu wọn kó tún máa bá aláṣepọ̀ ṣe ayé wa ń ayé wa ń lójútu báyìí náà so láàfin mọ̀ pé ẹ̀sìn Islam òun lẹ̀sìn ẹ̀sìn Islam lẹ̀sìn so ibi tá a ti lọ ní wípé ìmọ̀ ẹ̀sìn wa yìí nígbà míì tabawo ẹ̀rí ẹ̀ títí táàrí nínú Qur'an táàrí nínú sunna táàrí ń tẹnu kò lé lórí àwọn àáfàá máa ń ṣe tá à ń pè ní qiyas tó ti yé wọn á fi nǹkan wé nǹkan tí wọn fi débi ìdájọ́ so eléyìí náà máa ṣẹlẹ̀ so àwọn sọ́ọ̀sìsì knowledge wa lélẹ̀ tí ó pàtàkì ká understand so eléyìí ló máa gáìdì wa ló fi jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ lórí social media nísìnyí tó yẹ pé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ téèyàn máa wò pé báwo lélẹ̀ ti jẹ́ kì bá jẹ́ pé wọ́n dá àwọn kan padà sí ibi àwọn sources rẹ̀ ni nǹkan yóò máa lójútùú àti wípé àwọn èèyàn pín sọ́nà mẹ́ta níbi ọ̀rọ̀ ìmọ̀ tá à ń sọ yìí àwọn àfáà wà àwọn onímọ̀ wọn wà àwọn eléyìí alukurani yé wọn èdè tá a fi sọ alukurani kalẹ̀ ó yé wọn ọ̀rọ̀ anẹ́bì yé wọn dáadáa kí ni ohun tí sẹ̀rí agbàlérò pẹ̀lú nǹkan kí ni ohun tí sẹ̀rí afẹ́ achieve gbogbo nǹkan yẹn yé wọn èwo la ti parẹ́ nínú òfin èwo la sì fi kalẹ̀ àwọn nǹkan yẹn yé wọn dáadáa ọ̀rọ̀ kì í dàrú wọn lọ́wọ́ kódà tí fìtínà bá bẹ́lẹ̀ gan ọlọ́run máa ń sábà gáìdì wọn nígbà táwọn yẹn bá ń forí gbára wọn káàkiri àwọn máa wà stable nígbà tí wọn bá ti dàrú tán dàrú lọ dàrú bọ̀ àwọn máa wà lójú kan tí wọn ò dúró tòdodo àwọn yóò padà wá bá wọn di òdodo yẹn ni àwọn kan wà ọmọ kéwú ni wọn wọn ò tí dépò àfa àwọn náà ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni àáfàá náà làwọn náà láàyè tiwọn ṣùgbọ́n ìmọ̀ tí wọn ò tí dé lẹ́bù ti àwọn àáfàá gangan ni àwọn ẹnì kẹta àwọn ò mọ nǹkan kan rárá oníbèrè làwọn ok ẹni tó wáá jó níbèrè tẹ bá lọ sórí social media nísìn ẹni tó jó níbèrè kì í ṣàbá kì í ṣọmọ kéwú òun ló tún sọ̀rọ̀ ẹ̀sìn báyìí nísìn òun ló tún sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ tó yẹ kó máa béèrè pé kí ni ìdájọ́ eléyìí kí ni ìdájọ́ eléyìí then another mistake táwọn èèyàn máa ń ṣe ni pé tó bá ti rí èèyàn tó ń ṣe wáàsí bóyá ó ń ṣe kútùbà níbì kan àbó ń ṣe lecture níbì kan irú bí mo ṣe ń ṣe yìí wọ́n máa ń rò pé bóyá ẹni àáfàá lẹ́ni ẹni mistake ni ọ̀tọ̀ ni kán fún yàn ní topic kó present ọ̀tọ̀ ni kéèyàn jáfa méjèèjì yàtọ̀ síra wọn èèyàn lè research lórí topic tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kó dẹ̀ present ẹ̀ dáadáa kò sọ́dà fà bọ̀ àwọn èèyàn ò mọ̀ sọdá bá ti rẹ̀ tó gbé máìkì dání tó ti ń sọ̀rọ̀ àti bìlí ìgbà fà everybody kò rí bẹ́ẹ̀ so kóníkàlùkù ọmọ lẹ́bù ara rẹ̀ ìhun téèyàn ibi téèyàn ò bá dé kó má gbéra rẹ̀ síbẹ̀ ewu ńlá ni torí èèyàn máa bẹ̀sìn jẹ́ èèyàn máa bẹ̀sìn jẹ́ lẹ́bùn téèyàn ò bá dé kó má gbéra rẹ̀ síbẹ̀ àwọn àfa ńláńlá gan tó wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ń gbà mí ó dákẹ́ òun ní sọ̀rọ̀ ìkànnà àwọn àfa wa tí wọ́n kéwú ní abẹ́ ṣẹ́gun baz wọ́n ní táwọn bá lọ sí halkọ ṣẹ́gun baz nígbà míì táwọn bá dọ́dọ̀ wọn àfọwọ́sọ fáwọn pé àní lè ṣe àní lè ṣe kéwú lé àní lè gba kéwú yín wọ́n wá wò pé à ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bàbá ò wá sọ fún wọn pé àwọn ò ráàyè yẹ tíra wò sheikh bumbaz rahimahullah wọ́n máa sọ fún wọn pé àwọn ò ráàyè yẹ tíra wò so a nílé gba kéwọlé ni sàmọ sheikh bumbaz ṣá rahimahullah so kíru wọn máa sọ pé àwọn òye tíra wò á nílé gba kéwú lẹ́nì àwa tá àwa tó nǹkan kan tó máa ti jọ̀rọ̀ lẹ̀ báyìí àwa náà fẹ́ dá sí i ọ̀gọ̀rọ̀ wa sì ní lẹ́bù tá a wà lẹ́bù oníbèrè ni lẹ́bù oníbèrè la wà a ò sínú ẹni tó yẹ kó máa dá sọ́rọ̀ ẹ̀sìn bọ́n torí pé tábà ti wà nulẹ̀ tá a wà pẹ̀lú fóònù wa fóònù yẹn ti ṣíòdì wa so ó máa ń fún èèyàn ní àwọn f one three kan àwọn gọ́ọ̀tì kan yóò fún èèyàn láwọn ìgboyà kan pé jẹ́ kí mi náà tẹ kí ìjọ jẹ́ kí mi náà tá táìpù eléyìí náà ewu wa ń bẹ o tó bá ṣe pọ́rọ̀ ẹ̀sìn là ń sọ kì í ṣe tẹ́bíbọ̀dì so kóníkálukú mọ límìtì ara rẹ̀ ohun tó o bá mọ̀ ń pa rẹ̀ má bá wọn sọ. So, bàbá wa ṣe kùn bá sí iná wọ́n bi wọ́n lè béèrè kan ṣé àdánì ló lọ́lá jù ní àbí ìkọ́mà wọ́n ní Allahu alam ẹ jẹ́ ká wo lẹ́bù wọn ẹ wò béèrè tí wọ́n bi wọ́n ẹ gbọ́ gbólóhùn tí wọ́n sọ so sí láì bí kan béèyàn léèrè béèrè kan kó sọ pé òun ò mọ̀ so eléyìí ló fi sincerity hàn nípa ohun téèyàn ń ṣe pé ẹ̀sìn yìí òun lọ́lọ́wọ́n ọba alékẹ́lá pẹ̀lú àyà tá a fi bẹ̀rẹ̀ ló sọ fún anabi sallallahu alayhi wa sallam kul hadihi sabili ad'u ila ana wa man so ìjọsìn tá a fẹ́ ṣe ó gbọ́dọ̀ dá lórí ìmọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ẹnu kò gbọ́dọ̀ jẹ́ àìmọ̀ kan làbí ṣe ó gbọ́dọ̀ dá lórí ìmọ̀ ni torí pé ọlọ́wọ̀n balẹ̀kẹ́lá la fẹ́ sìn ọlọ́wọ̀n balẹ̀kẹ́lá ta fẹ́ sìn májẹ̀mú méjì ló wà lórí ìjọsìn tá a bá ṣe kọ́lọ́wọ́n tó gbà lọ́wọ́ wa àkọ́kọ́ al-ikhlas kéèyàn ó ṣe sincerely fọ́lọ́wọ̀n balẹ̀kẹ́lá ẹlẹ́ẹ̀kejì almutaba kí èèyàn fi jọ anabi sallallahu alayhi wa sallam so ẹ̀sìn tí èèyàn bẹ́ẹ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe tí ó fi jọ tòjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa so ok ohun tá a fẹ́ ṣe tá a fẹ́ fi jọ tànẹ́bì ṣáà níwádìí rẹ̀ ni àwádìí rẹ̀ náà so ká má jẹni tí máa fìfẹ́nu ṣẹ̀sìn ọ̀gọ̀rọ̀ wa tá a wà ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ wọ́n ní Islam ilẹ̀ Yorùbá Yorùbá gba ẹ̀sìn ṣùgbọ́n Yorùbá ò gba òfin òfin yẹn gangan dẹ̀ ní òun lẹ̀sìn so a fẹ́ ṣe Islam but a fẹ́ ṣe lọ́nà tó tẹ́ àwa lọ́rùn kì í ṣe lọ́nà tó ń fẹ́ ká ṣe gangan bó ṣe tẹ́ wa lọ́rùn bó ṣe rọ̀ wá lọ́rùn la fẹ́ ṣe islam yẹn òun náà ló fà tó fi jẹ́ pé tó bá ń pè wá sákèésí pé nǹkan yìí báyìí ni ànábì ní ká ṣe á máa sọ pé ah, kí ló dé tíyín gan ti wá pọ̀ jù tíyín ti le jù bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń pè wá sákèésí yẹn wọ́n ń káàánú wa ni torí pé wọn ò fẹ́ ká ṣàṣedànù torí pé májẹ̀mú méjì ni tí nǹkan yẹn ó fi jẹ́ gbígbà ká ṣe nítorí tọ́lọ́hun ẹlẹ́ẹ̀kejì kó jọ tànábì sallallahu alaihi ẹlẹ́ẹ̀kejì nìyẹn ó gbọ́dọ̀ jọ títí ẹ̀ torí pọ́lọ̀ ńlá fẹ́ fi sìn ọlọ́run lábẹ́ fi sìn so ọ̀run yẹn ni kó jọ tànẹ́bì ànẹ́bì ló rán sí wa sallallahu alaihi wasallam so báwo la ṣe máa wá ṣe Islam tí a ní wádìí pé ṣé bí ànẹ́bì ṣe fi kọ́ wa ní tọkàn wádìí máa balẹ̀ pé Islam là ń ṣe kò yẹ kọ́kàn ó lè balẹ̀ lórí ẹ̀ ẹni tọ́kàn rẹ̀ bá balẹ̀ lórí ohun tó ń ṣe tí ò sì wádìí pé ṣé báwọn ẹbí ṣe ní ká ṣe nìyẹn àbí tó ṣúọ̀ pé òun ò mọ̀ ń pa rẹ̀ òun kàn ń ṣe ni ẹni yẹn ń ṣèfẹ́ inú nìyẹn náà ìyẹn ò kì í ṣẹ̀sìn mọ́ ìfẹ́ inú ni so àwọn ìbáàdà tá à ń ṣe ká mọ̀ wípé afẹ́fisí lọ́wọ́ balẹ̀ kí ni so àwọn yẹn ní ká wádìí nípa rẹ̀ ọ̀ràn ẹni ká wádìí nípa àwọn ìjọsìn tí a bá fẹ́ ṣe ṣe láwọn ìbáàdà yìí àwọn àfáà ṣàlàyé rẹ̀ wọ́n ní àwọn ìbáàdà kan wà ìbáàdà ṣangilítì ìyẹn ni wípé ìbáàdà ni tó ṣe wípé tí ò bá kí í ṣe wípé ọlọ́run ọba àlekẹ́lá ló pè níjọsìn a ò ní mọ̀ níjọsìn nǹkan yẹn a mọ̀ ti tẹ́lẹ̀ ọlọ́run ọba àdékẹ́lá gbé kalẹ̀ níjọsìn la fi mọ̀ ọ́ lẹ́sìn àwọn eléyìí náà ń pè ní ìbádà ṣáńgìlìtì tí ò mix àpèjúwe irú ẹ̀ òun ni sọlá sọ́ọ̀ zaka hajj kan ya àmọ́ lẹ́sìn tí ò bá kí ṣe pọ́ lọ́wọ́ balẹ̀kẹ́ lọ́dún ṣe kí ni ló pè ní ìjọsìn tá a máa fi jọ́sìn fún òun nígbà míì wọ́n á ní ìbáàdà tó ṣe wípé àmọ̀dí tó ń fi ní ká ṣe àwọn ọjọ́sìn tó ṣe pé wọn àmọ̀ ìdí tó ń fi ní ká ṣe àwọn ìbáàdà ṣáńgílítì nìyẹn ìgbà míì wọn sọ pé a lè mọ̀dí tán fi ní ká ṣe ṣùgbọ́n oríkèéríkè nǹkan yẹn a ò mọ̀dí tán fi ní ká ṣe àwọn oríkèéríkè rẹ̀ fápèjúwe irun tá a sọ nísìn ọlọ́run balẹ̀kẹ́lá ní inna salata tanha anil fahsha'i wal munkar àbí bẹ́ẹ̀ kọ́ so a ti mọ ìdí tán fi ní ká kírun báyìí pé yóò kọ̀ àbàjẹ́ fún wa àbí but wọ́n ní ká kíráka méjì ní àlùfájàrí sáàmù ìdí tán fi ní ká kí ní méjì àmọ́ wọ́n ní ká kí mẹ́rin sáàmù ìdí tán fi ní ká kí ní mẹ́rin àmọ́ wọ́n lákòókò báyìí la gbọ́dọ̀ kí sáàmù ìdí tán fi ní ká kí lákòókò báyìí kò yé wa sí so àwọn ìbáàdà nìyẹn ṣangilítì àwọn kan tó wá wà àwọn àfáà kó síbi muamalat sẹ́rídà kọ́kọ́ yìí láàrin ẹrú àtọ́lọ́wọ́n ọba rẹ̀ ni àwọn ìbádà ṣangilisi láàrin ẹrú àti ọlọ́wọ́n ọba rẹ̀ àwọn ilé muamala àwọn nǹkan yẹn ohun tí àwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ ni wọ́n ti mọ báwọn ti ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n sẹ̀rí àpadà wa dá sí wọ́n ti mọ bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ bọ̀ sẹ́rí àpadà wá dá sí àwọn nǹkan yẹn ǹgbà tí sẹ́rí àti wá dá sí yẹn ó padà wá di ìbáàdà wọ́n nípìnlẹ̀ rẹ̀ ohun tí wọ́n ti ń ṣe ni fápèjúwe káràkátà ká jẹun ká wọṣọ kí nǹkan ó ṣẹlẹ̀ ká fẹ́ dájọ́ láàrin ara wa ká ṣe ìyàwó gbogbo eléyìí àwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ bọ̀sẹ̀rí àpadà wá dá sí i ibi tí sẹ́rí àwọn adásílẹ̀ ó di ó dẹ̀sìn fáwọn mùsùlùmí gbogbo ìgbàtà bá fẹ́ ṣe nǹkan yẹn á padà síbi eléyìí tí sẹ́rí àṣekínni tí sẹ́rí à lọ́wọ́ sí fún wa ṣùgbọ́n àwọn eré àbí tí sẹ́rí àbá ti wá dákẹ́ lórí irú àwọn nǹkan yẹn á dá padà sípìnlẹ̀ rẹ̀ á dá padà síbo ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ pé àwọn èèyàn tí wọ́n bọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ìyẹn níbi tí sẹ́rí àbá ti dákẹ́ lórí ẹ̀ wọ́n ibi tí sẹ́rí àbá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ihun tí sẹ́rí àsọ yẹn náà láṣẹ kíni náà láà máa ṣe òun láà gbọ́lá fún àwọn kan tí wọ́n wà òun ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn rárá bí àwọn technological advancement à ń gun mọ́tò à ń lo fóònù gbogbo àwọn nǹkan yẹn òun ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn ó wá wà nú ẹ̀ tá a lè padà tún lò fẹ́sìn náà tí ò sì ní sí láì fi ń bẹ̀ nǹkan la fi ń bára wa sọ̀rọ̀ yìí nísìn ìkan ló wà wájú wa yìí nísìn àwọn tí wọn ò sí bí wọn ń gbọ́n tá à ń wí àti ń lò fẹ́sìn àbá lò fẹ́sìn ṣé láì fi wà ń bẹ̀ kò sí láì fi ń bẹ̀ but àwọn èèyàn máa wá ń ṣe mistake tá a bá ń sọ fún àwọn èèyàn pé ẹ jẹ́ ká dá ẹ̀sìn padà sípìnlẹ̀. Si wọ́n máa ń rò pé ohun tá à ń sọ ni wípé gbogbo àlámọ̀rí wa pátápátá àtẹ́lẹ̀ tó jẹ́sìn àtẹ́lẹ̀ tí ò kì í ṣẹ̀sìn ká dáa padà sí ayé ànábì lẹ́ẹ̀ máa fi gbọ́ gbólóhùn wípé ànábì ò mọ́tò ohun tó máa ń bí gbólóhùn yẹn nítorí pé wọ́n misunderstand the concept yẹn wọ́n misunderstand the concept ìjọsìn àti ohun tí ò kì í ṣèjọsìn so ó ó dàrú wọn lọ́wọ́ so àwọn nǹkan tó jẹ́ ìbáàdà tó jẹ́ ìjọsìn tá a fi ń sin lọ́wọ́n ọba àlekè ọlá òun là ń sọ pé ká dá padà ká dá padà sí bó ṣe wà nípìnlẹ̀ nítorí pé yẹn òun ló máa fi wá lọ́kàn balẹ̀ kọ́ lọ́wọ́ máa gbà lọ́wọ́ wa má jẹ̀mú méjì yẹn náà ni so ẹ má jẹ́ kó dàrú òun ló fi wá ń yà ẹ lẹ́nu pé èèyàn kan wà á délé ni ohun tí ò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn ni yóò máa wá fi kàfárà àwọn èèyàn èèyàn fi síbí jẹun nísìnyí olódi kèfèrí bóò ní síbí àtẹ̀sìn ń bo ló ti papọ̀ ń bo ló ti papọ̀ tó kọ́lọ́mù bá lékè lákò sọ wa so kí àjọ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó dá lórí ìmọ̀ ni orí ìmọ̀ òun náà lẹ̀sìn wa dálé lórí bó ṣe wá rí yẹn gbogbo akọ́lá dàfà tó ti yé kódà gan ìdájọ́ káwá ìmọ̀ ẹ̀sìn ohun táwọn afá sọ lórí ẹ̀ ni pé fárúdù kìfáyà ni ìyẹn ni pé ọ̀ràn èèyàn apá kan kìí ṣe ọ̀ràn èèyàn gbogbogbò tó ti yé. So kì í ṣọ̀rọ̀ yẹn gbogbogbò ní ká wá ìmọ̀ ẹ̀sìn sotiye but ìkan wà tó jẹ́ ọ̀ràn yẹn gbogbogbò ìdí tí wọ́n fi pé lọ́ràn yẹn apá kan ni wípé a gbọ́dọ̀ ráwùjọ kan àyàfi ká láwọn onímọ̀ ń bẹ tí a bá ráwùjọ kan tí ò sóní mímọ̀ ń bẹ ó ti dọ̀ràn àlẹ́ gbogbo wọn lórí kán wá ìmọ̀ torí pé kí ni wọ́n máa fi tọ̀fọ̀ gbẹ́ni ohun tí ò kì ṣẹ̀sìn ni wọ́n máa pè lẹ́sìn so ó di ọ̀ràn yẹn ní gbogbo wọn kán wá ìmọ̀ yẹn bọ̀tá bá ti ráwọn kan tí wọ́n ti ní ìmọ̀ yẹn ọ̀ràn yẹn ti kú lórí àwọn yòókù but ọ̀ràn yẹn kan sì ṣẹ́kù òun ni ohun tó ní kálukú fẹ́ fi jọ́sìn ó gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ kó tó ṣe é. èyí tá àrà mo rí bọ́m̀bẹ̀ á kírun á ṣàlùwàlá ẹni tó bá lówó yóò yọ zàká ẹni tó bá lówó yóò lọ sí hajj gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ kó tó ṣe kó má bàa ṣe àṣedànù kó má bàa ṣe àṣedànù so àwọn nǹkan yìí ó pàtàkì ó pàtàkì so tẹ́lẹ̀ bá wà ní gbogbo awuyewuye tí ó ń lọ káàkiri yìí yóò dínkù tó ní kálukú bá mọlẹ́bù ara rẹ̀ mi ò kì í ṣàfà mi ì sọmọ kéwú oníbèrè ni mi lẹ́yìn kí n béèrè lọ́wọ́ àwọn afa pé kí ni ìdájọ́ eléyìí o. wọ́n sì ṣàlàyé rẹ̀ fún mi mo parí kìí ṣe irú mi ni ó ti wá bọ́ sórí afẹ́fẹ́ ní màá wá sọ̀rọ̀ ẹni tí ò yé mi níbi ẹ̀sìn so kájọ kí oníkàlùkù wa gbìyànjú láàyè wa gbogbo ohun tá a bá fẹ́ ṣe lẹ́sìn kárí wípé à ń wádìí nípa rẹ̀ àwa tọ́lọ́run bá kẹ́ torí wípé ọlá ń bẹ ń bẹ odidi anabi Ọlọ́run odidi ń bẹ lọ́wọ́ balikẹla ni ó ní inni a'udhu bika an akuna minal jahili péré Ọlọ́run mo sá díẹ̀ o kúrò níbi kí n jálá ìmọ̀kan so àìmọ̀kan ò dáa ní n tó yẹ kó máa fi júwe èèyàn àìmọ̀kan ò dáa a fẹ́ júwe wa lọ́rọ̀ táyé ó ṣe wá jẹ́bi tọ̀rọ̀ tẹ̀sìn ní àlámọ̀rí táyé gan àwọn ò fẹ́ kán pè wá láláìmọ̀kan èyí tó jẹ́ táyé nìyẹn ó sì wá gbọ́dọ̀ jẹ́ tẹ̀sìn ni yóò wá tẹ́ wa lọ́rùn kájá láìmọ̀kan níbẹ̀ so ká gbìyànjú oníkálukú wa náà ṣe gbìyànjú láàyè ara rẹ̀ kó ṣe ìtọpinpin gbogbo ohun tó bá fẹ́ ṣe nínú ẹ̀sìn inshallah àdàdúró báyìí àkọlọ́mọba àlekẹ́ra kí ó fojú ẹ tó sọ̀rọ̀ àti àwa tí à ń gbọ́ àkókò ti lọ ìṣẹ́jú márùn-ún náà la ní kí wọ́n àná tó kó tó lù wọ́n fẹ́ pé òun wọ́n á kírun ní àìpẹ́ inṣàlá so àfẹ̀dá dúró báyìí abẹ́lẹ́ ọ̀bà àlekẹ́lá kí ó forí yà wá tá sọ̀rọ̀ àti ẹni tí ó ń bọ̀ wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.